ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Al-Hikmat ètò alálùbáríkà tí gbogbo yín gbádùn ó rò pé ẹgbẹ́rún gbogbo àwọn wáàsí tí bàbá wa Fadila Sheikh Muhammad Kamil Muhammad Awwal Garu tí wọ́n ṣe fún wa ọlọ́mọsàbà san wọ́n lẹ́sàn-án rí nípa ọ̀rọ̀ Ramadan tí wọ́n bá wa discuss ó rò pé yín náà gbọ́ bí wọ́n ti ṣàlàyé fún wa nípa àwẹ̀ Ramadan àwẹ̀ Ramadan ọ̀ràn yẹn ni gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin májọ̀sán ni wọ́n ń sọ fún ọ ẹni tó bá jọ̀sán yóò tún dáràn àwẹ̀ míì láti fi tán àwẹ̀ kàfàrà tí wọ́n ṣàlàyé fún wa ní ẹni ó ti jọ̀sán Ramadan ó tún ti dáràn yóò tí ó sì ní ẹ̀rí kan pàtàkì bóyá kọ̀ rẹ̀ kò sì rìn àjò kò ní kankan náà àwọn tó lè múyàn jáwẹ̀ ṣùgbọ́n wá jọ̀sán ó mọ̀ọ́mọ̀ jọ̀sán ní Ramadan ha ó sì jẹ́ mùsùlùmí ó lágbára o ó léwu o ewu pọ̀ ńbẹ ẹ má jẹ́ adánrẹ́ wò ọlọ́run mọ́sá gbọ́dọ̀ nìkan kan wa wọ́n ti sọ̀rọ̀ ọlọ́run tó bá ṣe nǹkan báyìí fún mi màá gbàwẹ̀ màá fi dúpẹ́ fún ọlọ́run ẹlòmíín gbà tó bá sọ kò ní mọ̀ ṣùgbọ́n gbà tára bá wá tù tán yóò ti gbàgbé à wàláì ọlọ́run ò ní gbàgbé o ọlọ́run kì í gbàgbé bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ bá rẹ̀ tó ń gbé lọ sọ́dún tó à ọlọ́run tí mo bá fi gbádùn tí mo bá fi gbádùn màá rẹ̀ gbàwẹ̀ ẹjọ́ méje màá fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run màá gbàwẹ̀ ẹjọ́ méje màá fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá ti gbádùn tán báyìí gbára báyìí tó bá ti ẹ̀ ní kó wá fẹ́ fi panú ẹ wo níbi tí ẹ lé ewo mi ì fi pípanú mọ́ o mi ì lè fi pípanú wọn lọ́ràn yẹn ni nítorí fi mú ọ sọ wà láìràn yẹn ni tó o bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò béèrè lọ́wọ́ rẹ ọlọ́run kọ́ mọ́sá sànú ẹnì kọ̀ọ̀kan wa kọ́ sàmọ̀nà wa kó dúró tì wá kó má padà lẹ́yìn wa ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run láláìlá ìlọ́lá ṣùgbọ́n tẹ́mi kàfẹ́ sọ fún wa nísìnyí òun náà ni ọ̀rọ̀ mo fẹ́ gbogbo mùsùlùmí ọmọ yìí pé ọlọ́run fúnra rẹ̀ ló pè wá pé àwa kí jímọ̀ o ń bẹnu suratul Jumu'ah Quran chapter sixty two láti verse nine tọ́lọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'aw ila dhikrillahi wa dharul bay'a dhalikum khayrun lakum in kuntum ta'lamun olúwa mi ní mo pẹ́yìn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá ti pèrún jọ jímọ̀ ìdánú di àlè sọ̀ láti ìyá ọmọ ìlìjọba ìyẹn lọ́fà tó fi jẹ́ pé ìrun pípé ń jọ jímọ̀ ẹ̀ẹ̀mejì ni wọ́n máa sábà pè é wọ́n á pè kan láti fi create awareness gbogbo ẹ̀yin èèyàn tẹ wà nítòsí mọ́sálásí yẹn wípé ah èyí ni jímọ̀ tó bá ti pè é ìtumọ̀ ẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ti gbọ́ ohun ẹ̀ gbọ́dọ̀ dúró sí nǹkan mímọ́ ẹ̀ mọ̀ sún jímọ̀ ní straight wọ́n á pe ẹlẹ́ẹ̀kejì kí mọ́mù tó bẹ̀rẹ̀ kútúbà tó bá ti pe ẹlẹ́ẹ̀kejì yẹn ìtumọ̀ ni pé ìmọ̀mù fẹ́ bẹ̀rẹ̀ kútúbà nìyẹn. mùsùlùmí yòówù tọ́wọ́ á gbọ́ pé wọ́n ń pè oníjúmọ̀ tí ó bá lọ kì í tí ì pé lẹ́sìn tó torí pé ọ̀ràn èèyàn ni irun jímọ̀ ní Islam ọ̀ràn èèyàn ni irun ní Islam kọ́dà náà bìí ròyìn ládàá jímọ̀ débi wípé wọ́n ní tíyẹn bá kí jímọ̀ ó wá kí jímọ̀ odidi ọdún kan kò wá já. kọ̀jánjọ́ kan rí ó kí jimoh tòní ó kí tìjọ́ mẹ́jọ ó kí ọdún kan bẹ́ẹ̀ wọ́n ní láàdá ní ó ṣe hajj lọ́lọ́run ó fún kẹ́ni mẹ́bí jimoh ṣe pàtàkì tó bẹ́ẹ̀ bá ké bẹ́ẹ̀ láàdá ẹni ó ṣe hajj lọ́lọ́run ó wá gbèrú lé lórí lẹ́lùmíọ̀ wá ní kàkún lẹ́lùmíọ̀ wá à ẹ wo mi mo níbi mo níbi tí mò ń lọ mùsùlùmí aṣọ gidi tẹ́ fẹ́ wọ̀ lọ jímọ̀ kẹ́ ti ká dání kódà wọ́n tó jẹ́ mẹkáníìkì tó ń tómọ́tò ṣe kó gbìyànjú aṣọ gidi tó fẹ́ wọ̀ lọ jímọ̀ kó o ti mú dání kó o ti fi sínú báàgì kan gbogbo sẹ́yìn òkú tó bá ń ṣe kó o ti káṣọ jímọ̀ rẹ kó ti kó dání níjọ́ jímọ̀ tó bá débi iṣẹ́ gbogbo iṣẹ́ tó bá ṣe tí jímọ̀ bá fi ń ku bí ọgbọ̀n ṣẹ́jú pàtì bí o ṣe dé òun náà lọ́n kó fàlùbáríkà sí bọ́sì balùwẹ̀ kó lọ wẹ̀ kó change kó wọṣọ gidi kó o fi perfume tó dá sára níwọ̀ ọkùnrin kó lọ sí jímọ̀ láti lọ dúpẹ́ fọ́lọ́run láti lọ kírun fọ́lọ́run láti lọ sin lọ́run Ọlọ́run ló pè wá pé aká lọ o ọ̀dọ̀ wẹ ẹnì kọ̀ọ̀kan wa o ẹ mọjà fi jímọ̀ ṣeré o ẹ mọjà fi sàwẹ wa pàtàkì jù àwọn jímọ̀ tó wà ní Ramadan ẹ mọjà mí ìsẹ o Ọlọ́run ó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run ọlọlá ilọlá eléyìí ọjẹ bíi ìtànìjí tèmi kan fẹ́ẹ́ ṣe fún wa gbogbo àwa mùsùlùmí ká lè mọ̀ pé inú àwọn orí tọ́lọ́run bá ṣe fún wa ni pé ó fún wa ní ìrun jímọ̀ ẹ ládàá ṣẹpọ ńbẹ púpọ̀ àmọ́ tó mọ́ yànnà náà wọn láàdá tí ń bẹnu solatul jumu'ah fún wa díẹ̀díẹ̀ kọ́lọ́n dákun mọ́sá gbà ní bàdá fún wa wọ́n là nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. ètò ní àlèhíkímọ́ àlèhíkímọ́ lètò hmm. ètò wa àlèhíkímọ́ yìí ẹ̀yin náà rí bí àwọn afáwa ti ń sọ̀rọ̀ lọ tí bí ṣe ń dùn mọ́ wa tásìkò ti tó kò sí ní tó fà ju wípé afẹ́kẹ́tọ̀ yóò di wákàtí kan ó wù wá kó di wákàtí kan ṣùgbọ́n àti di wákàtí kan ètò yìí kò sí lọ́wọ́ ẹnìkankan ọwọ́ yín lọ́wà àwọn ọ̀gá wa ti yọ̀ǹda fẹ́mi wípé ọwọ́ àdúrà ọgbọ̀n ìṣẹ́jú tá a fún ọ yìí máa lò lọ tó bá ara àwọn èèyàn rẹ tó bá ní pẹ́tọ̀ àwọn fẹ́ kó di wákàtí kan o pẹ̀lú ògbó ọlọ́run ṣáàlà ọ̀gá wa àgbà ẹni tó létí gbàròyìn létí gbàròyìn ni tábà ṣàlàyé fún wọn wà láì wọn rẹ́dí láti sọ di wákàtí kan fún wa ṣùgbọ́n wà lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀yin tí ẹ̀jẹ̀ olùfẹ́ wa ń lé àtẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ láwùjọ wa ẹ̀yin tẹ̀yin náà bá ń tà ẹgbẹ́ wa tẹ bá gbogbo ọjà méjì mẹ́ta mẹ́rin wa sórí ètò yìí láwọn ọjà aláàlí owó òní náà tá a bá kó jọ á tó fi gbàlejò míì wa lórí ètò yìí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 náà láti bẹ̀rẹ̀ hmm. àgbàdo àyè ti bẹ̀rẹ̀ báyìí aláì náà láti bẹ̀rẹ̀ gbogbo àwọn ọ̀gá wa pátápátá ni wọ́n kálukú ti forí gbárí pé ha ètò Ramadan Kareem ọdún yìí ó gbọ́dọ̀ sọkútù wọ wa ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ lárinrin kódà àwọn èèyàn ti ń kó ẹ̀bùn wá àwọn èèyàn ti ń kó ẹ̀bùn wá náà ọ̀gá wa náà wọ́n ti àwọn kan tó kẹ́bùn wá fún wọn bàbá wa wọn kò ṣe adéríbigbé wọ́n tó kẹ́bùn fún wọn rẹpẹtẹ ẹ̀yin náà bá ń wo àwọn ètò wa láti bí láti sàárì yẹn ẹ rí i pé ẹ̀bùn ti yapa gan wọn náà lè kó tiẹ̀ wá kò sí problem àwọn èèyàn tí ó jẹ̀bù ti wà ńlẹ̀ ọlọ́run mọ́sá gbọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. àmọ́ lọ́ba yìí tó bá di jẹ́ mẹ́jọ á tún máa pàdé lórí ètò Al Hikmat ma'as salam wa ilal liqa.